وأوقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءل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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليس أدعوكم الله أشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاة في المبارك إلى النبي أتي صحابة àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà ìṣẹ́ńgà fọ́ọ̀mà sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde àgbéyàwó. a máa tẹ̀síwájú insha Allah nínú tírà Umdatul Ahkam eléyìí tí báàbù tá a gbé yẹ̀wò lè jẹ́ báàbù náà ṣáì. ó ní ọ̀rọ̀ tó ṣe pé àwọn tó tọ́jú òun náà ni àwọn obìnrin òun lè kọ́ta akẹ́kọ̀ọ́ lẹ́nu òun ló kàn jù. àbáwa náà ta jọ́kùnrin àwa náà ní láti gbọ́ a sì ní láti kọ́ bá a bá gbọ́ tá a kọ́ àwa náà àá lè délé àá jíṣẹ́ báwọn ọ̀rọ̀ wa àwọn ọlọ́mọ kéwù bá dọ́gba táwa náà bá níyàwó a máa kọ́ àwọn ìyàwó wa ẹni ò tí níyàwó wá délé yóò kọ́ màmá rẹ̀ àbí ló jẹ́ pé ọ̀rọ̀ náà pàtàkì púpọ̀ òní báàbò ní ṣáìd àmọ́ wá bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tó lọ́wọ́ wọn sọ sáà nínú sọ ọlọ́run dákúmọ́jọ kí ó tẹ̀lé wọn jáde ọ̀rọ̀ ìfẹ́ inú àfa àlọ́wà sí bàbá fa ti ń dáadé lẹ́kọ̀ọ́ oníkọ̀ọ́kọ́ kàbákò lẹ́jọ́ tí ń bá fi ìfẹ́ inú tiẹ̀ lẹ́jọ́ tí ń bá tó sọ̀rọ̀ lọ́wọ́ fáwọn yìí ẹnbẹ lọ́wọ́ ọ̀nà dàpọ̀ ìfẹ́ inú tí wá ọ̀nà dàpọ̀ lójú olóòrùn lọ́wọ́ lọ́wọ́ tó bá kú díẹ̀ tí yóò bá wọlé ọ̀nà dàpọ̀ mọ́jà bàbá tẹ̀sí sọ́ níbi tí yóò bá wọlé ọ̀nà lọ́wọ́ bákan náà gbogbo àwa náà tí a ṣe nǹkan àṣìgbọ́ eh, ọlọ́dàkùnrin ìṣàdánwò tiwọn náà ìrora àdánwò tí a gbọ́ wà sí òun náà ní kó náà kó ṣe kó ṣe ọ̀rọ̀ gbọ́ ọ̀rọ̀ àwa náà ọlọ́wọ̀ ní bí a ṣe gbọ́ ọ̀la ìkọ̀ọ̀pá ìtẹ̀lẹ́sọ̀n. نسخ ذات الأحكام المتبع في عائشة رضي الله عنها عن فاطمة بنت أبي حبيش سألت النبي صلى الله عليه وسلم فقالت إني استحاب فلا أقبل أفأدع الصلاة أفأدع أفأدع أفأدع الصلاة قال لا إن ذلك عيب ولكن دع الصلاة قدر الأيام التي كنت تحملين فيها ثم اغتسلي وصلي وفي رواية وليس بالحيض فإذا فإذا أقبلت الحيض فاتركي الصلاة فيها فإذا ذهب قدرها فاغسلي عنك الدواء وصلي عن عائشة رضي الله عنها أن أم حبيبة استحيض سبع سنين فسألت رسول الله صلى الله عليه وسلم عن ذلك فأمرها أن تغتسل فقال هذا عشق فكانت تغتسل لكل صلاة عن عائشة رضي الله عنها قالت كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد كلانا ذنب وكان يأمرني فأتجر فيباشرني وأنا حائل وكان يخرج رأسه إلي وهو معتكف فأقتله وأنا حائل عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يستجد في حجري وأنا حائل فيقرأ القرآن عن معاذة بنت عبد الله قالت سألت عائشة رضي الله عنها فقلت ما بال الحي ما بال الحائض تقضي الصوم ولا تقضي الصلاة فقالت أحرورية أنت أيوة فقلت لست بحرورية ولكني أسأل فقالت كان يصيبنا ذلك فنؤمر بقضاء الصوم ولا يؤمر بفساد الصلاة طيب هذا الباب باب عظيم من أبواب الفقه باب عظيم من أبواب الفقه وفيه مسائل مشكلات ومعضلات لذلك من من أصعب أبواب الفقه باب الحي باب الحي àwọn ìjọba tá a tún délé ní agbègbè tó lágbára púpọ̀ àwọn obìnrin la ló kàn lóòótọ́ àmúlò ti kàn wáyé nínú àwọn ọ̀rọ̀ tí ó máa ń sábà dà mọ́ ìyàlójú púpọ̀ ó ní ọ̀rọ̀ alhaji tó yẹ pé táwọn afáfá gbọ́rọ̀ kalẹ̀ báyìí lẹ́ẹ̀bà arúgbìnrin mi gbà tó wọ́n bá sọ situation díẹ̀ yóò bá tún ẹ̀dá ọ̀rọ̀ lè mú. torí pé individual differences ó wà níbi ọ̀rọ̀ táwọn èèyàn experience tó bìnrin eléyìí rí pẹ̀lú height táwọn wá ṣàlàyé rẹ̀ yóò yàtọ̀ sí ti eléyìí náà. ìyẹn ló fi já pé a gbọ́dọ̀ fi wádìí pé àfi káwọn obìnrin ó gbàgbọ́ yìí then àwọn basic ìmọ̀tàn gbọ́dọ̀ mọ́mọ́ làwọn àtúwà gbọ́dọ̀ mọ́ ṣàlàyé rẹ̀ fún níjọ́ táwọn yìí tó bá wá fẹ́ máa dàbí exemption tó bá fẹ́ wáyé wọ́n tẹ̀ wá gbé yìí wọ́n wá tẹ́gbọ́ ẹ̀ síwájú àwọn àpá àtiwá náà a obìnrin báyìí báyìí tí wá lálàyé rẹ̀ àmọ́ pàtàkì ká gbọ́ ọ̀ torí àìmọye obìnrin òun ni ò gbàgbọ́ yé àlámàrí ṣe pé nǹkan míì tó jófele lórí ó gbé lẹ lìjà líra torí àìmọ̀ká rẹ̀ tí ó mọ̀ nípa ìsìlámù nǹkan míì tí ó tún wá jófele lórí ó bẹ̀rẹ̀ sí ní mójútó lìjà torí àìmọ̀ká rẹ̀ náà sí àmọ́ ńgbà tí a bá fara wa balẹ̀ dáadáa inṣá Allah àwọn àlùfáà nínú Islam ọlọ́mọṣẹ́ àbáwá kẹwọn dáhàjì wọn sọ fún wa pé àwọn àlùfáà aláyẹ ní àdúrà ni wọn kò tọ́ sí ká bẹnu àtẹnu wọn ti ṣe àpọ̀lọpọ̀ àwọn àlàyé táwọn ọmọ kéwù tó níkàndé àwa kan bọ́nú àlàyé wọn ni àwa wá ń kà á àwa ń rí i pé ọ̀gọ̀rọ̀ ti ń da ẹlòmíì láàmú ó ti wá nu tíra sóbìnrin míì ọ̀rọ̀ ẹ̀jẹ̀ táwọn àlùfáà máa ń pè ní ad-dima'u at-tabi'iyya ad-dima'u at-tabi'iyya ìyẹn náà ń pè ní natural blood àwọn natural blood yìí ni máa ń dá òbí júlẹ̀ obìnrin mi ó lè jẹ́ ti dámùl hayd ó lè jẹ́ jẹ́jẹ́ kóòtù ó lè jẹ́ ti ẹ̀jẹ̀ nǹkan bímọ ṣùgbọ́n àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí ń máa ń dá ìrújú lẹ̀ obìnrin mi àmọ́ tí ìyẹn bá ti farabalẹ̀ tó kọ́ ẹ̀kọ́ rẹ̀ àwọn àlàyé kọ̀ọ̀kan nínú ẹ̀ làwọn àlùfáà ti ṣàlàyé àwọn àlàyé náà ni àmọ́ wa bá lọ. hadith aláwọ̀kọ́ tí wọ́n kọ́kọ́ wọn mí wọ́n pe báàbù yìí ní báàbù ṣáì kí láń pè ní alṣáì kádókè hadith aláwọ̀kọ́. alṣáì huwa sayalanu dami min almar'a min mawdi'in makhsusin fi awqatin ma'lumah ó ní kí ẹ̀jẹ̀ máa jáde lójú ara obìnrin ẹ̀jẹ̀ yóò máa sàn jáde yóò máa jáde lójú ara obìnrin láwọn àkókò kan tí ò níye má jáde oṣooṣù ni wàá máa ń jẹ́ ní àwọn bàbá wa bí wàá dá pé nígbà tí wọ́n fẹ́ kọ́ àwọn èèyàn tí ilẹ̀ yorùbá wọ́n wá dápè sí nǹkan oṣù ìdánpè ní nǹkan oṣù yìí ẹ̀jẹ̀ ni tí ó jáde lójú ara obìnrin lẹ́ẹ̀kan lóṣù ó sì lè jù bẹ́ẹ̀ lọ́gbà mi ó wá lè jọjọ́ mẹ́fà ó lè jọjọ́ méje ìyẹn ló kọ́ mọ́nì ó sì lè dodo mẹ́wàá ó sì lè dùgbẹ́ lọ ó sì lè kéde sí kódé lè jọjọ kan kódé lè jẹ dàjẹ ọjọ́. intanke ni haidu ni haidu dáwọ́ wù yìí ìjọ tóbìnrin bá fi balẹ̀ ayé débi pé ìrẹ́ jẹ́ ó ti bàlágà kódà kó bá àmọ́jọ ọmọdún mẹ́sàn-án lọ ti bàlágà kó má jọba ọdún mọ́kànlá lọ ó ti bàlágà gbogbo ìdájọ́ tíṣẹ̀rí àbá gbé kalẹ̀ lórí kóbìnrin gbọdọ̀ ṣe báyìí obìnrin gbọdọ̀ múra báyìí obìnrin gbọdọ̀ ọ̀fẹ́ láyé báyìí obìnrin gbọdọ̀ ọ̀fẹ́ nínú kò báyìí irú obìnrin bẹ́ẹ̀ òun náà ti wà nínú kò bẹ́ẹ̀. níjọ́ tó bá ti rí ẹ̀jẹ̀ níta wá pè lẹ́jẹ̀ táwọn yìí inú àpòlùkẹ́ ẹbí tó máa máa ń wà tó wèrè bá lóyún wọ́n níbẹ̀ lẹ̀jẹ̀ yìí máa ń wà. ìpè èyí tó kún bẹ̀ tó fẹ́ ṣẹ́ dànù tó dàbí waste òun nìyí ti ń jáde tó wèrè bá ń ṣe èkó. pé àmọ́ a ṣe èdè pé tó wèrè bá ti lóyún ẹ̀jẹ̀ yìí wá mọ́. bẹ́ẹ̀ kí ló dé sẹ́jẹ̀ ni ò ṣe wá mọ́ wọ́n lẹ́jẹ̀ yẹn ni jọ́lọ́hùn ọba padà máa ń sọ di oúnjẹ tọ́mọ tí ń bẹ nínú oyún mọ́ jẹ. ẹ̀jẹ̀ tá ń pè lẹ́jẹ̀ kò sì ti ń bọ́ta yìí yìí tí ò wá ní bọ́ta mọ́ ń tó bèrè bá lóyún ni òun ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ní máa fi ń ṣe oúnjẹ fún ọmọ tí ń bẹ nínú irú ẹ̀ lèmi àti ẹ̀ náà jẹ́ wọ́n ló náà ọlọ́run bá subhanahu wa ta'ala tún mọ̀ nínú gbà kan bá kọ́kọ́ bí ọmọ òun làátún mọ yí padà tí ó mọ lọ rèé di omi wàrà tá à ń pè ní pọ́nmọ́ breastfeed tá à ń pè ní ní ìtọ́mọ́ mọ́. gbogbo àwọn eléyìí àwọn oní sáyẹ́ǹsì làwọn fojú bọ́ lọ́wọ́ àwọn táwọn àlùfáà náà wà kó wá lóṣù náà. àmẹ́jẹ̀ yìí èyí tó bá ti wá jáde rẹ̀ yìí olùwà máa ń nídàjọ íńtánṣe ní alhaibu yẹn èyí ò jẹ́ ìran àkọ́kọ́ nu àdìmáàbù tọ̀bì ẹ̀yẹ nínú àwọn natural blood ìran kejì nínú natural blood nínú ẹ̀jẹ̀ tó yẹ kí àdámẹ́ni lára obìnrin àmọ́rìtì rẹ̀ òun á kéde àlefà èyí ò náà máa ń wáyé jọ́ tó bèrè bá ti di mùfàtà lóòrùn obìnrin ti máa ń di mùfàtà òun ni pé tó bèrè bá bímọ tán ẹ̀jẹ̀ kan máa ń jáde lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́pọ̀lọpọ̀ yóò jáde lálẹ́ obìnrin. ẹ̀jẹ̀ yìí kò ní ìdájọ́ ẹ̀jẹ̀ nǹkan oṣù o kò yé báyìí ìyẹn ní pé kì í ṣe nǹkan oṣù lásìkò ẹ̀jẹ̀ ní ó kọ́ tiẹ̀ ní nípa yóò làwọn bàbá wa náà bá wa pè ní ẹ̀jẹ̀ ìbímọ yóò là pè ní dámọ̀ nípa ó dìran mélòó nínú natural blood méjì. anáwó ìfààní ìran ẹlẹ́ẹ̀kẹta ó dàbí kó làwọn àkọ́kọ́ kí nínú èyí ò ní dáńpé ní dámú ìsìhàbọ dámú àlìsìhàbọ èyí ò ní ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ òun yìí ṣẹ̀jẹ̀ fún kìí ṣẹ̀jẹ̀ bí wọn àmọ́ àìsàn kan ni tí máa ń sábà ṣàwọn obìnrin yóò wá di pé ẹ̀jẹ̀ ó kàn máa wá lára gbogbo ìgbà tí ò ní wó gbogbo ìgbà ló wọ́n mọ̀ ọ́dẹ́jọ́ ìgbésí ayé rẹ̀ àìsàn yìí lè láti lọ́dọ̀ ẹ̀rọ bí inú obìnrin gbódìdí ọdún kan àìsàn yìí lè láti lọ́dọ̀ obìnrin gbódìdí ọdún méjì ó dá ọlọ́dún méjì ń bẹ ó ti wáyé láti pàdé àgbà àwọn á kì í nílé oníṣẹ́ ọ̀wọ́ àwọn ọba gbà ọ́ láyé. èyí ò náà ń pè ní dámìlì sí ààbọ̀ tí pé ọjọ́júmọ́ ayé lóbìnrin ò mọ̀lẹ́jẹ̀ ṣẹ̀dí ò dákẹ́ o ṣẹ̀dí ò ibi tí sẹ́ẹ̀rí àwa gbé sí ìdájọ́ tó kù làwọn náà ti gbọ́dọ̀ kù ti lọ́rọ̀ yìí ka àwọn obìnrin ju bó ti kan àwa ọkùnrin lọ ló fi jẹ́ kí gbogbo àwọn ìyá wa tí wọ́n bá ń gbọ́ wa nínú ilé tó dìbò dáadáa lórí tọ́lọ̀ bá ní fífi kàwá yìí wọ́n di gbogbo obìnrin mùsùlùmí ẹ̀tẹ́ ti bẹ̀rẹ̀ jẹ́ àwọn lọ̀rọ̀ tá a fẹ́ gbé yẹ̀wò yìí àwọn ló ṣe kí ni àwọn ló kàn jù ìran àwọn ń tàǹtì ní àdìmáàbù àtọ̀bẹ̀rẹ̀ ẹ̀rọ ẹ̀jẹ̀ wá yọ lápá obìnrin ó sì ti ẹ̀jẹ̀ yọ létí rẹ̀ ẹ̀jẹ̀ yọ bí kan rẹ̀ ẹ̀jẹ̀ yọ bí kan gbogbo irú àwọn yìí o ó ti yàtọ̀ sí gbogbo táwọn yìí. àwọn míì wá ń bẹ táwọn afáàmù ń pè ní dáàmú fàtà ní ẹ̀jẹ̀ yìí wọn ẹ̀jẹ̀ pé kìí tẹ̀jẹ̀ tá a fẹ́ fún níbi gáàdì kankan gbogbo ẹ̀dá iṣẹ́ ọmọ ọlọ́ bá gbà wá láàyè rẹ̀ á gbìyànjú àti mẹ́nubà wọn. àmọ́ ìta abẹ́kẹ́lẹ́ ní àbíbí yálà wa عائشة رضي الله تعالى عنها وعن الصحابة أجمعين أو أنا قلت أقول شو أنا عائشة أن فاطمة بنت أبي أبي طيب. سألت النبي صلى الله عليه وسلم فقالت طيب. إني مستحاب فلا أقبل أفأدع الصلاة قال لا إن ذلك علم ولكن

ìgbódọ́dọ̀ ànábì ọ̀rọ̀ tó wá sọ òní pé inni ustaha inni ustaha a ó lè mi tẹ́ mú èyí o ustaha àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ ń dà nílà èyí ò ní pé gbogbo ìgbà ni mo máa ń gbogbo gbogbo ìgbà ni mo máa ń fàlà àtùhù ẹ̀jẹ̀ nìyẹn dáńgbà kọ̀ọ̀kan fàlà àtùhùrù gẹ̀ẹ́wò kìí ṣe túhùrù pé ìmọ̀ra fọlọ́ wíwo ìyẹn ní kékeré o ẹ̀jẹ̀ nìyẹn dá ní ara àfà àdà ìsọ̀lá ó ní ẹ̀dá kù ǹjẹ́ mo lè fi irúnlẹ̀ kí n mọ́ kí ló yẹ kó tó béèrè bí àfà àdà ìsọ̀lá ìdí ni pé tóbìnrin bá ti tá a mọ̀ sí ṣáyébọ̀ tá a mọ̀ wá kẹ́kọ̀ọ́ pọ̀ náà èyí ò lẹ́jẹ̀ tá a sọ pé ìmọ̀ ń jáde lára obìnrin ní ojú ara rẹ̀ ní oṣù ti jáde ní àwọn ọjọ́ mélòó kan tóbi ló ti mọ̀ mẹ́fà méje mẹ́wàá ó dídú bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ. tọ́ ìjọ tí ẹ̀jẹ̀ nǹkan oṣù bá ti jáde lára obìnrin èèwọ̀ ni kó kírun èèwọ̀ ni kó gbààwẹ̀ irun tí o bá sí ìtẹ̀lé aláàfẹ́ mọ́ nígbà tó ṣe pé kò ṣòro dára mọ́ san padà ààwẹ̀ tí ò bá gbà tó bá di ààwẹ̀ rọ̀mọ́bọ́n iye ọjọ́ tó bá fi ṣe nǹkan oṣù tí ò fi gbà ààwẹ̀ ṣẹ̀rí àní kó san ààwẹ̀ ní padà èyí ò lóbìnrin yẹn wá rò pé ẹ̀jẹ̀ lèmi ti wá rí lójoojúmọ́ yìí ṣé ìdájọ́ mọ́kì tó wà lórí obìnrin tí ń ṣe nǹkan oṣù ṣóhun náà nìdájọ́ tí ń bẹ ní orí tèmi náà ìdínú ló fi sọ bá nẹ́bí pé afa ada ọ̀sọ̀là tó rà lè wípé ah, èyí ṣe tó wá ṣe pé mọ́kìrùn ní béèrè ìjọjú ó béèrè náà ti rùn sẹ́ni kò yẹ kí wá béèrè mọ́kìrùn automatically ó mọ̀ pé ánsà tó bá wá o ní ó dájọ́ gba àbí mọ́ gba àwẹ̀ afa ada ọ̀sọ̀là ṣé ń fi rúlẹ̀ mọ́kìrùn mọ́ anábùwà Muhammad sallallahu alaihi wasallam ní là á má fi ìrún lẹ̀ má ṣe kí ni má fi ìrún lẹ̀ innama dhalika irq arábìnrin sọrí yìí ti ń dán láàmú irkú là ń pè àìsàn kan ni níbi tí ẹ̀jẹ̀ nǹkan oṣù tí máa ń wá látara obìnrin inú ilé ọmọ gẹ́gẹ́ nísàlẹ̀ ẹ̀jẹ̀ òkú ti mọ́ wa. àlejò àmìsọ wa lélẹ̀ ẹ̀jẹ̀ tó kàn já wá nítòsí ilé ọmọ ni kìí ṣe tó wá láti ìsàlẹ̀sàlẹ̀ lórí ọmọ. ṣé èyí ò kò ní ìdájọ́ èkó oṣù kò ní ìdájọ́ haidọ̀. anábì ní ọmọ kírun náà ni o ọmọ sí kí ni ọmọ kírun. anábì ní ṣùgbọ́n ìgbẹ̀jẹ̀ yìí wá jẹ́jẹ̀ lójúmọ́ yìí ẹ̀sìn mọ́gbàgbé ṣe é máa pa lóbìnrin nǹkan oṣù wọn ìgbàwọ́n náà máa ń ṣe oṣooṣù tọ̀ ẹni yìí lẹ́jẹ̀ wá ń gbà lára rẹ̀ lójoojúmọ́ yìí náà dé àkókò nǹkan oṣù ó wọnú àbí òní wọnú ẹ̀ èé ẹ̀ ìyóò làdínlẹ́bí wa kò tó wa wàdà sí ṣùgbọ́n kéwà bá a. àríwá adábìlẹ̀ wà láti ṣùgbọ́n dá ìsọ́lá máa fi irun lẹ̀ lọ́sùn. gbéra rẹ̀ sí ìdásọ́ ẹni tí ń ṣe nǹkan oṣù kọ́bùrọ̀ ẹ̀yà mi lẹ́tì kúńtì ẹ̀fẹ̀rẹ̀dọ́ ìnà fi ìhà lóǹdí wọn yọ tó ọba fi máa ń ṣe nǹkan oṣù. ìyẹn ni pé alọ́jọ́ mẹ́fà lọ bí máa ń tèkó oṣù táìsàn ní ó tó ọjọ́ mẹ́fà máa yọ́lẹ̀ nínú ọjọ́ yìí alọ́jọ́ mẹ́fà ni àbọ́jọ́ méje ni wọ́n máa ń lò ọjọ́ méje máa ríra rẹ̀ ń bẹ̀ ní ìrìkọ́ tí ń ṣe nǹkan oṣù ká ní ìbẹ̀rẹ̀ oṣù wọ́n máa ń lọ́jọ́ mẹ́fà bí méje ti ẹ gbéra rẹ̀ sípò ẹni tí ń ṣe nǹkan oṣù níbẹ̀rẹ̀ oṣù lọ́jọ́ mẹ́fà àbí ọjọ́ méje tọ́bá ti lọ mẹ́fà sí méje nìkan ríra rẹ ní rí pé ọtí mọ́ kúrò nínú nǹkan oṣù tí ọjọ́ mẹ́fà méje tó fi wọ́ra rẹ nìkan ṣe nǹkan oṣù má kírun má gbààwẹ̀ ọkọ rẹ ò gbọ́dọ̀ súnmọ́ bíi ìjìmá àwọn ọjọ́ tó kù yìí máa kírun máa gbààwẹ̀ sọ́kọ̀ rẹ wá lè súnmọ́ àbí ò lè súnmọ́ àwọn àmọ́ bẹ́ẹ̀ mọ̀rùkọ́rọ̀ bí wáyé anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní tó ọba ti lọ́jọ́ mẹ́fà nìkan fìrúlẹ̀ mọ́ anábì lẹ́yìn ọjọ́ mẹ́fà nìkan wá wẹ̀wẹ̀ ẹni tó parí nǹkan oṣù wàsálì kọ̀rọ̀ wá sí nínú ẹgbàá wá kọ̀ wàlẹ́ ìtàkìbìl hajjọ́ wọn lé anábì sọ pé hmm, ẹ̀jẹ̀ Àdájọ́ wa ní ṣùgbọ́n ń gbà kẹ́jẹ́ nǹkan oṣù bá ti dé. Mọ́kìlò mọ́ ń gbà náà. Tí òǹdí wọn ilé ọjọ́ oṣù ọjọ́ nǹkan oṣù, òǹdí wọn ọjọ́ tó ti ń ṣe háìlà tóun bá ti wá lọ. Fábùsìlì àǹtì dáná lọ rèé fọ ẹ̀jẹ̀ dànù lára rẹ̀. Wàá sálè ọmọ wa kìí. واضح الآن طيب هذا الحديث متفق عليه حديثي ان توقع من داجو ìkúnṣù lójúgbé wa kan in tó pọ̀ nínú ìdájọ́ òkúnṣù lójúgbé ní lójúgbé wa kan alákọ̀ọ́kọ́ nínú ìdájọ́ àwọ̀ ọ̀dá ìdè sọ́yì àwọ̀ kílàgbé ìyẹn là ń pè láti dámù al-istihada dámù al-istihada ẹ̀jẹ̀ nǹkan oṣù kí là ń pè nínú fíìmù al-hayd ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ kí là ń pè nínú fíìmù dámù al-istihada ẹ̀jẹ̀ obìnrin bá bímọ kí là ń pè nínú fíìmù dámù nípa. àkọ́kọ́ obìnrin tí àwọ̀ ìdá ẹ̀jẹ̀ yìí bá ń dà láàmú tó ń rẹ́jẹ̀ lójoojúmọ́ yóò mọ̀ kírun yóò mọ̀ gbàwẹ̀ yóò máa ṣe gbogbo ìjọsìn tán ní obìnrin tó bá mọ́ ni kó ṣe ó lè gbé àgbọ̀n á ó lè wọnú mọ́ṣáláṣí gbogbo nǹkan tó bèèrè bá ń ṣe nílé ìwòsàn. àmọ́ irun rẹ̀ ó wá lọ́nà tí ó mọ̀ gbà pété ó dàbí pé bàbá débi hadith tẹ̀lé kejì aṣọ àlẹ́ yìí ń ṣá. tọ́yì èyí táwọn akọ́kọ́ mú báyìí ni pé ó lè kírun ó lè gbà eléyìí ẹnu kò lè lórí. ó lè ṣe ẹ̀sìn ká ẹnu kò lè lórí. bóòdù ó ti mọ wá kírun bóun ni ó ti mọ ṣe ìtìká à ń bọ̀ wá bẹ̀. ìkan wá bẹ sẹ́nu òfòrí lórí ó ní àjìmá ìjọkọ rẹ̀ lè máa ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ tẹ́jẹ́ sì jáde gbogbo ara rẹ̀ ṣẹ́tù pé ìdájọ́ tí ń bẹ lórí obìnrin tí bá ń sin nǹkan oṣù ni pé fa àtẹ́zìlú nìsáà fílmáṣì jẹ́jẹ́ oṣù bá ti jáde lójú àwọn obìnrin olúwa ní ojú ara wọn yẹn ẹsẹ̀ ìwé kú bẹ̀ ẹ má ṣeré lójú ara wọn àmọ́ kòkó tó kù àlìṣeré kẹlẹ̀ tọ ẹni tó wá ti pé àwọ̀ ọ̀dẹ́ ẹ̀jẹ̀ ní ìdáláàmú tọkọ rẹ̀ lè máa wá súnmọ́ tó ń tẹ̀jẹ̀ dáhàrin lóyìn lè pé ẹ̀jẹ̀ ń kó oṣù àgbà pé ń tó lé wéètì ló jáde lára obìnrin lóbi lẹ̀jẹ̀ kó oṣù àìsàn yìí eléyìí náà kọ́ arínú àwọn àlùfáà tí wọ́n ní obìnrin ní ọkọ rẹ̀ ò gbọdọ̀ súnmọ́ kódà àwọn ní ìgbé májọ gẹ́gẹ́ bí alimami ahmed ali rahmatulah ní ìwà yàtọ àwọn ní láyé àti ha ilà ẹyẹ kọfà lànà kò gbọdọ̀ súnmọ́ àbí tó bá di pé á ah, ní ti fi ní ìfìgbà ó yìí ó máa lọ rí dáná jìnnà ṣùgbọ́n majority àwọn àlùfáà wọn ni a ah, ah. tó bá di jásí pé àlàálì ní fún kókìrù tí ìrùn ti jẹ́tọ̀ọ́

àmọ́ pàṣírí ẹnu òkun lórí ìwé o èyí ò jẹ́ ọ̀kan nínú tá a fẹ́ ká gbọ́ àgbọ̀ ilẹ̀ dáadáa. ẹlẹ́ẹ̀kejì ó ní pé ìgbà tá a ní ẹni táwọn ọ̀dá ẹ̀jẹ̀ ń dà láàmú òun lè kírun ìlànà kírun tiẹ̀ ó wá tún ní bí ó ti bá dé ó ní kí la gbéjà wá ó ní bí ó ti bá dé a bá débi àbí ìtẹ̀lẹ́ á máa ṣàlàyé rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ó wá di pé ó béèrè àìsí àwọ̀ ọ̀dá ìjẹ́ bá ń dà láàmú ìdájọ́ kan lànàbì ti sọ fún wa mí nínú àwọn àhàdíìsì míì ó wá sọ ìdájọ́ mi ṣe hàn pé alójoojúmọ́ níbi ń ṣe nǹkan oṣù àbí tọ̀ ìgbà wo ni ó yẹ ní rí pé nǹkan oṣù rèé wọ́n ní kó lo ọjọ́ tí bá mọ́ fi ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ tọ́ káwá lóbìnrin ọ̀hún ò tí ẹ̀ ṣe nǹkan oṣù yìí tí é pé níjọ́ tí ó bẹ̀rẹ̀ ẹ̀kan oṣù láyé rẹ̀ báyìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ṣe hardon ẹni pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé ojoojúmọ́ níbi mọ́ rí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ò dára rẹ̀ rí ṣoko wúlẹ̀ ṣe nǹkan oṣù rí láyé débi tí ó lẹ́ experience ọjọ́ wò lámọ́ lò àbọ́jọ́ wò lòún mọ́ lò àbọ́jọ́ wo lọ́jọ́ oṣù ọjọ́ wo lọ́jọ́ àlágà tó ìjọ ti fẹ́ bàlágà ìtìhádọ̀ ló fi bẹ̀rẹ̀ àwọn ọ̀dá ìjọ ló fi bẹ̀rẹ̀ bóòdù dájọ́ tiẹ̀ tẹ̀lé pé igi níta wílẹ̀ sọ ní ìtẹ̀lẹ̀ àwọn àlùfáà àwọn ayọ̀lọ́ba àtàwọn ẹlẹ́sọ̀ lórí wọ́n sì yẹ bẹ́ẹ̀ kódà wọ́n tún ní ó tún lè ṣeé ṣe àwọn àbá àgbọn náà àgbà ni wọ́n ní kódà lù mọ̀sáìlì tí àwọn fàrdìyà ti pọ̀ mẹ́ fàrdìyà ti rí pé káwọn àfáà mọ́ lọ azúrù tó bá rí báyìí ìdájọ́ rẹ̀ rí wọ́n ní kódà àwọn àfáà bí ìpadà àtàtẹ́jù níbi àwọn fàrùdìyàtò ní ilé ìjẹ́ lè mọ́ ìwáyé ṣùgbọ́n àbá àti ìṣẹ́ kàríkà yìí bá mọ́ ẹni padà obìnrin kan tí ọ̀rọ̀ tí ó tún jọ báyìí ìdájọ́ rẹ̀ rí àfọ́bìnrin tí ó jọ báyìí kò sí gbogbo tó fà àwọn àlùfáà ń ṣe wàhálà nítorí irú àwọn àtàdé lẹ́yìn báyìí kó lè mọ́ kó wàhálà bá wa ká lè mọ̀ yìí ká dẹ̀ lè gbàgbọ́ yọ̀rọ̀ sí wọn wọ́n lọ́wọ́ tó lè gbé ṣe bẹ́ẹ̀ bí ìta sọ lóbìnrin tí ìjọ tí ó bẹ̀rẹ̀ gbèsè ayé ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣẹ̀hábà wọ́n ní ní ìbẹ lóòótọ́ ti ṣe nǹkan oṣù rí àmọ́ kò rí bí jọ̀bátọ̀ rẹ̀ kò rí bí lókìtì rẹ̀ pé tọ́jọ́ méje lòun máa ń lò àbí ọjọ́ mẹ́fà àbí sẹ́bẹ̀rẹ̀ oṣù lòun máa ń lò àbá àárín àbí parí oṣù tó kàmọ̀ pọ́ùn máa ń ṣe nǹkan oṣù ó máa ń parí pé ó bẹ̀rẹ̀ nǹkan oṣù kejì ọdún mẹ́fà ọdún méje lọ kí òtẹ́ inú ti jara rẹ̀ ló bá di pé àwọ̀ ọ̀dà ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ àwọ̀ ọ̀dà ẹ̀jẹ̀ fìlẹ̀ dààmú obìnrin ní ìbòlì ọdún kan obìnrin ní ìbòlì ọdún mẹ́wàá obìnrin ní ìrọ̀jẹ̀ yóò ti parí ayé rẹ̀ ìpè hádọ̀ ní ọmọdé táwọ̀ ọ̀dà ẹ̀jẹ̀ yóò mọ̀ dára bóò lòun ó ti ṣe tiẹ̀ kò máa dà àwọn àbá ọkẹ̀ yọjú múra lọ ní fáwọ̀rì àwọn wá ní sáfilẹ̀ sílẹ̀sílẹ̀ mọ́gbọ̀n so àwọn àfáà wá sàlàyé àlàyé tí wọ́n wá ṣe ni pé tóbìnrin bá bá rẹ̀ nírú hálà báyìí hálà mi ń bẹ yẹni pé tí ò bá ma ádà tí ò mọ ìṣesí kankan mara rẹ̀ a ní ọ̀nà kejì ni pé tó máa àtẹ̀míyí bẹ́yìn hàrí ìgbìmà tí ó lè mọ̀ yàtọ̀ láàrin àwọn ẹ̀jẹ̀ táwọn yìí tí ó lè ṣe yàtọ̀ láàrin àwọn ẹ̀jẹ̀ táwọn yìí tó bá jẹ́ kó lè ṣe yàtọ̀ láàrin àwọn ẹ̀jẹ̀ yìí ìdájọ́ tí ó lónìí ó ọ̀rọ̀ mi ò yí jọmọ̀ báyìí kò máa dà ìyẹn ni pé kò mọ bóyá bẹ́ẹ̀ yóò fi ló mọ́ sí àdúgbò mo mọ̀ bí ọjọ́ mẹ́fà ló mọ́ lọ àbí ọjọ́ méje wọ́n ní òkè tí ó lè sẹ́pẹ́rẹ́tì láàárín ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ ìṣèhádọ̀ tí ó kéwú débẹ̀ wọ́n ní tó bá mọ̀ alihamudulilayi ìjókòó ni pé tẹ́jẹ̀ yẹn bá ti wá ń wá kó máa lọ wo ẹ̀jẹ̀ tó bá ń wá wò tó bá ti rí pé á ah, ẹ̀jẹ̀ ilé yóò ti di ẹ̀jẹ̀ nǹkan mo fúnra rẹ̀ ní ìdájọ́ ẹni tí ń ṣe nǹkan oṣù tó bá rí pé ẹ̀jẹ̀ eléyìí ẹ̀jẹ̀ ìṣèhádọ̀ ni mo fúnra rẹ̀ ní ìdájọ́ ẹni tí ń ṣe ìṣèhà tẹ̀lé tí ó bá ti fúnra rẹ̀ nídájọ́ ẹni ṣe ṣèhádọ̀ yóò mọ sínú yóò mọ gbà rẹ̀ ọkọ rẹ̀ lè túmọ̀ according to majority àwọn àfà ó lè ṣe ẹ̀ṣìká nínú mọ́sálásí. tó bá gbé ìdájọ́ ẹni tí ń ṣe albayanu wa ìṣọ́nà mi sì ní báyìí tàbí wà fún onípe nígbà wá ní ó lè fún kí ni ìyàtọ̀ láàrin ẹ̀jẹ̀ gbóòsù àti ẹ̀jẹ̀ ìbímọ ọ̀nà anábìnrin àlàtíkọ̀ ẹ̀ńtà alátíkọ̀ ẹ̀nu ànábì sọlọ́wọ́ فوارق أربعة فوارق أربعة أبي علامات أربعة أو differences mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ láàrin dábùl haid àti dábùl istihada àwọn ìyàtọ̀ mẹ́rin níbẹ̀ láàrin ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ ẹ bá bá dúró pé ẹ̀rọ ìyàtọ̀ àkọ́kọ́ wọ́n yàtọ̀ ní kọ́lọ̀ wọ́n yàtọ̀ ní kíni o kọ́lọ̀ ẹ̀jẹ̀ ń kóòtù damun aswat damun aswat ẹ̀jẹ̀ ń kóòtù ẹ̀jẹ̀ dúdú ni ẹ̀jẹ̀ ń kóòtù ẹ̀jẹ̀ kíni o dúdú ni damun istihadati damun ahmar. ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ pípọ́n pupa bí nọ́mà ẹ̀jẹ̀ tí mo ń jáde lára èmi àti lájọ́ pé ìyí òun ìwé jẹ́jẹ́ ibi ìyàtọ̀ àkọ́kọ́ nù bá ti mọ́ rẹ̀ pé a ah, ẹ̀jẹ̀ tí mo rí ẹ̀jẹ̀ yìí dúdú nǹkan oṣù ah, ẹ̀jẹ̀ tí mo rí ah, ẹ̀jẹ̀ lè ti di ẹ̀jẹ̀ bá sẹ́jẹ̀ dúdú ni sẹ́jẹ̀ pupa ni ìyẹn tó yàtọ̀ alákọ̀ọ́kọ́ ìyàtọ̀ mẹ́rin alábẹ́ kéjì ìyàtọ̀ ẹ̀dẹ́ kéjì dámù ṣẹ́rí lọ́lì wọ́tẹ̀kì ẹ̀jẹ̀ tó ó máa ń tì tó máa ń tì kí ni ó máa ń tì وعدم الاستحاضة رقيق ولطيف ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ human life tí bá fọwọ́ sílá wà ní kí ni o yóò light yóò fẹ́lẹ́ àbí táwọn ilé olùbá fẹ́lẹ́ fún ìjọba ó fẹ́lẹ́ ọ̀tọ̀ yóò sá light dídẹ́ nìkan àmẹ́jẹ̀ nǹkan oṣù yẹ kí ni human teach ìyàtọ̀ ti gbé lọ báyìí àlùfáà àlùkò sáálẹ́kù ìjì òkú méjì àtọ̀ ẹlẹ́kẹta àmì ẹlẹ́kẹta ó ní pé dáàbò làháìdì yá àríbò ẹ̀jẹ̀ ńkó tún máa ń rù ẹ̀kún láwùrá ìhà kárí ìhà ẹ̀jẹ̀ ńkó tún ní kíni ìmọ̀ ń rù òórùn tí ò dà ló ẹ̀jẹ̀ ìtìhádọ̀ ta pè ní àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ kéje gíní kì í rùn ó máa ń dàbí nọ́mà ẹ̀jẹ̀ pé irú ẹ̀jẹ̀ tó mẹ́ta ìlara ó dí àtọ̀ mẹ́rin lẹ́ta ẹ̀yà tó ẹlẹ́kẹ́ ẹ̀jẹ̀ oṣù tó bá jáde lára obìnrin bó bá ti wà náà ló ti wà but ẹ̀jẹ̀ sì hádọ̀ tó bá jáde lára obìnrin tó bá ti pẹ́ díẹ̀ yóò mọ̀ gbẹ yóò mọ̀ dì gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tí mọ́ni kíni tí mọ́ ń dì àbọ̀dì ìrẹ́jẹ̀ tó dì ọ́n ti pa màálù lọ́dún rẹ̀ ẹ̀hán ìyàwó tí ìyàbá pa màálù ẹ̀jẹ̀ rẹ̀ kí ìpadà mọ́ sí yóò mọ̀ dì báyìí fi dọ̀mọ̀rọ̀ ẹ̀jẹ̀ lásán nìyí bí ẹ̀jẹ̀ sì hádọ̀ náà ti mọ̀ rí tóun bá jáde òun mọ̀ lé yóò lọ́rí níbi àjẹ́nà ti wà ní tẹ́jẹ́ bá jẹ́ ìlara wa báyìí tó bá ilé pẹ́lẹ̀ lẹ́yìn mọ̀ jíkí ní mọ̀ jù ẹ jẹ́ àwọ̀ ọ̀dá ìjẹta kò ní ìṣẹ̀ ààbọ̀ òkú ti mọ́ ní bọ́tẹ́ jẹ́ kóòtù dúdú rẹ̀ tí irun náà tó tíkì náà bẹ́ẹ̀ náà ni ó ti wà kò ní yàtọ̀ ìbáyàlù wa ó di ìyàtọ̀ mí ìrùkà kọ́ báyìí á máa ka àgbọ́ ọgbọ́ wí ẹ̀jẹ̀ tí a dùn kí rùn ayọ́ kí ó kí gbóṣù máa ń mọ̀ ayọ́ ayọ́ ayọ́ ó máa ń gbẹ̀rọ <laughs> ó máa ń gbìyànjú tó dánwò náà. ayọ̀ bára tọ́lọ̀ bí tọ́yẹ̀ àwọn ìyàtọ̀ mẹ́rẹ̀ẹ̀rin difference mẹ́rẹ̀ẹ̀rin obìnrin máa wá wù ú tó bá ti rí ìkan nínú àmẹ́rẹ̀ àbótí mẹ́rẹ̀ẹ̀rin lára ẹ̀jẹ̀ á fúnra rẹ̀ ní ìdájọ́ pé òun ti ń ṣe nǹkan ìyẹn náà ń ṣe ní àtẹ̀lẹ́yìn ó di mélòó bá ìjọba ó lọ́nà méjì ṣé ẹ̀kọ́ náà àkọ́kọ́ òun ipe kó wo táìmù wo lòun fi máa ń ṣe nǹkan oṣù ó dẹ̀ fúnra rẹ̀ náà òwá gbọ̀gbà tí máa ń ṣe nǹkan oṣù ó lọ wo tó lè mọ̀ yàtọ̀ láàrin àwọn ẹ̀jẹ̀ àwọn àlùfáà tó mọ́ fásitì fásitì nìyọ̀ wọ́n bá tún ní àìbá mọ̀ kò máa dà ara rẹ̀ kó gbogbo àwọn olùwọ́n máa ń ṣe nǹkan oṣù kò tún wá kéwú kò gbọ́ wà tí a ti ṣe wà tí ìkò gbọ́ débi tí ó mọ̀ láàrin àwọn ẹ̀jẹ̀ àbódi ẹ̀gbọ́n wà sí ọ̀hún ó padà rẹ́jẹ ni ó dà mọ́ lọ́wọ́ wọn wá fún hálàfà ìdájọ́ lẹ́kẹta ó ní pé irú obìnrin bẹ́ẹ̀ ìtumọ̀ wá kù ni pé kó lọ sọ́dì kí ni ìṣesí ọ̀pọ̀lọpọ̀ láwùjọ ibi tó wà kí ni ìṣesí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní àwùjọ ibi tí ó wà ìṣesí ọ̀pọ̀lọpọ̀ obìnrin láwùjọ tó bá wà kò ní kó wá lò ìṣesí ọ̀pọ̀lọpọ̀ obìnrin láwùjọ ibi tó bá wà kò ní kó ṣe kí ni jọmọ́ kò ní kó lò náà àwùjọ tóbìnrin bá wá wà yóò wo àwọn tó bá pọ̀ nínú obìnrin gbà náà àwọn tó bá pọ̀ nínú obìnrin ní àwùjọ rẹ̀ ọjọ́ wo náà fi máa ń ṣe nǹkan oṣù ọjọ́ mélòó náà máa ń lò àkókò wo ló máa ń bọ́ sí ìgbà wo ló sì máa ń bọ̀ sí. tó bá yẹ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin láwùjọ bí tó wà ẹ̀pá ẹ́ńjìnì ẹ̀kú mọ̀nà ọ̀pá ẹ́ńjìnì ẹni tó ṣe ń kú lọ ẹ̀sìn wù tán iná rẹ̀ ẹ ti jẹ́ kó bóòdù jù náà bàbá. báyìí ó máa padà sí àádá tó gọ́ọ̀lì bí nìta àwọn tó bá pọ̀ jù ní obìnrin tó wà láwùjọ rẹ̀ yóò lọ wo ìṣesí wọn àwọn obìnrin tó wá wà láwùjọ rẹ̀ àwa discover pé ìṣesí ọ̀pọ̀lọpọ̀ wọn ni pé ọjọ́ mẹ́fà náà ti máa ń ṣe nǹkan oṣù ọjọ́ mélòó ọjọ́ mẹ́fà ọjọ́ àbí àwọn tó pọ̀ jù ní obìnrin láwùjọ tó wà ọjọ́ méje náà ti máa ń ṣe fún kó má lọ mú ìṣesí obìnrin láwùjọ mi o nísìnyí èkó ìlàjọ ń gbé àbí ìgbòlàwà ogun ogun tí o ti lájọ́ wa àwọn ogun èkó láwà ilẹ̀ Yorùbá láwà kó wo kí ni èyí tó kọ́mọ̀ láwùjọ àwọn obìnrin ní ilẹ̀ Yorùbá èyí tó àwọn ọlọ́mú ìdájọ́ àwọn ọmọ Yíbò wá fún ọjọ́jọ́ ọmọ Yorùbá ọmọ Yíbò náà máa lo ìṣesí àwọn obìnrin tó pọ̀ nínú ìran àwọn ọmọ Yíbò bí gbogbo ìran kọ̀ọ̀kan bóníkálukú ṣe stọ́dí ara ìlú tó bá ti wá sọ́dọ̀ àwọn obìnrin tí ń bẹ láwùjọ rẹ̀ tó bá wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìṣe wọn ò ní pé ọjọ́ mẹ́fà náà fi máa ń ṣe yóò wá fúnra rẹ̀ nídàájọ́ ẹni tí ń ṣe ìgbóhùn kó dídí ọjọ́ mélòó ọjọ́ mẹ́fà kálọ́jọ́ méje ni àwọn tó pọ̀ jù nú àwọn obìnrin láwùjọ rẹ̀ fi máa ń ṣe yóò fúnra rẹ̀ nídàájọ́ ẹni tí ń ṣe nǹkan oṣù kó mélòó ọjọ́ méje ká ní àwọn tó pọ̀ jù obìnrin láwùjọ rẹ̀ ìbẹ̀rẹ̀ oṣù náà máa ń fi lo ọjọ́ mẹ́fà òun náà máa fúnra rẹ̀ nídàájọ́ ẹni tí ń ṣe nǹkan oṣù ní ọjọ́ mẹ́fà ní ìbẹ̀rẹ̀ ká láàárín oṣù olóògbé rẹ̀ sí àárín ká níparí oṣù olóògbé rẹ̀ sí ìparí oṣù wàhálà so iṣẹ́ àwọn obìnrin àwùjọ òní yóò wá tẹ̀lé pẹ̀lú eléyìí kájá sí pé kò sí ṣe lè wó wà kò lè kúrò ní ìdájọ́ ẹni tí kò ní mọ tí ó sínú àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ìyẹn tóbìnrin bá ń ṣe alimáàdá alistihada wáàdẹ́ tọ́yì ẹjá tó ka kejì ká lè àwọn ìdájọ́ mi ìkòtò súnmọ́ wa àti rí pé nǹkan mẹ́ta ni báyìí tóbìnrin bá ṣe nǹkan oṣù ni yóò sọ nínú gbé bá ti máa ládàá ara rẹ̀ ni á ah, ẹ̀jẹ̀ yìí ti ń dùn láàmú àìsàn ní ṣe ẹ̀jẹ̀ tí ń tó láàmú yìí ẹ̀jẹ̀ ni ò tí ìṣọ́dẹ ní tọ́ọ̀ nílé kírun kò tí ìṣọ́dẹ lẹ́gbẹ̀ẹ́ obìnrin tó mọ̀ ni ìgbà tí ó mọ ríra rẹ̀ nílé ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé tó bá lè sọ́dí pé ìgbà wo lòun máa ń sábà ṣe nǹkan oṣù ṣé bẹ̀rẹ̀ oṣù ni ṣáàrin oṣù ni ṣópin oṣù ni ṣọ́jọ́ mẹ́fà ni àbọ́jọ́ méje méje ni àbí mẹ́jọ yóò máa fún ara rẹ̀ nígbàjọ́ yẹn láwọn àkókò yẹn tóbi ni ò bá wá máa ájà ara rẹ̀ kò mọ ìṣesí ara rẹ̀ bẹ́ẹ̀ ìjókù ni pé kó lọ rí para sí yàtọ̀ yìí kó lọ mọ bó lòun ó ti mọ̀ yàtọ̀ láàrin ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ìdẹ̀ wà dẹ́ yóò wá tẹ̀lé àwọn nǹkan méjèèjì yẹn àmì àwọn àmì mẹ́rẹ̀ẹ̀rin ni yóò sọ àti sọ àmì alákọ̀ọ́kọ́ àmì kejì àmì kẹta àmì kẹrin alákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ nǹkan oṣù ó mọ́ bíbí ẹ̀jẹ̀ àwọ̀dá ọmọ pupa ẹ̀jẹ̀ kóṣù ó máa ń rùn ẹ̀jẹ̀ àwọ̀dá òun òkè rùn ẹ̀jẹ̀ nkóṣù òun máa ń tì ẹ̀jẹ̀ àwọ̀dá human life ẹ̀jẹ̀ kóṣù tó bá jábọ́tán bó bá ṣe wà náà ni máa ń wà àwọ̀dá ẹ̀jẹ̀ bó bá jábọ́tán ó máa ń dì tuntun bá ti lè mọ̀ yàtọ̀ láàárín ẹ̀ báyìí yóò wá gbéra rẹ̀ sí dájọ́ wàá dẹ́ ìgbà náà ni yóò wà kò lè mọ̀yàtọ̀ láàrin àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kó padà sí ìṣesí àwọn obìnrin tó pọ̀ ní àwùjọ rẹ̀ ìgbà náà máa ń sábà ti ṣe nǹkan oṣù ó fúnra rẹ̀ náà nídájú ẹni tí ń ṣe nǹkan oṣù ní ìgbà náà ó sì máa lórí ara rẹ̀ albayanu عن عائشة رضي الله عنها أن أم حبيبة استحيضت سبع سنين فسأل فسألت رسول الله صلى الله عليه وسلم عن ذلك فأمرها أن تغتسل فقال هذا علم فكانت تغتسل لكل صلاة حديث mi tó lè nípa àlàyé obìnrin tí àwọ̀ àwọ̀ ọ̀dá ìjẹ́ ń dà láàmú. ìyá wa Aisha radiyallahu anha àwọn ni wọ́n gba ìgbàwọ̀ ọ̀rọ̀ yìí àwọn ní ilé ìwà látọ̀dọ̀ ọmọ ọmọ Habiba kò sí kú máa ní kíló jẹ́rẹ̀ tí ó sì ní jẹ́ ìtọ̀ sọ́yì ikú tí ó kí ẹ kíra kalẹ̀ ẹ mọ́ntẹ́ǹsì fọ́bọ̀ ọmọ Habiba ìyàwó Aisha radiyallahu anha annabi sallallahu alaihi wasallam àmọ́ tó ṣe ní pé ustohidat umu habiba tó dárúkọ bí ìtẹ́bẹ̀ ìtẹ́bẹ̀ ìtẹ́bẹ̀ jiddan umu habiba eléyìí ó yàtọ̀ sí umu habiba tó jẹ́ yàwó ànẹ́lúwà muhammad ó yàbẹ̀ umu habiba títí ìyàwó ànẹ́lúwà muhammad ìyẹn umu habiba bintu abi sufyan Ummu Habiba bíntú Abi Sufyan ṣùgbọ́n Ummu Habiba ta tí ó débẹ̀ lẹ́ni Ummu Habiba bíntú Hubaysh Ummu Habiba bíntú Hubaysh Ummu Habiba bíntú Hubaysh ìyàwó Abdulrahman ibn Auf Ummu Habiba bíntú Abi Sufyan ìyàwó ìdínú mú àbíbá tó jẹ́ ọmọ àbúsùfìyàní ọmọ ìyá ọmọ bàbá àmì ọmọ bàbá lòun àti Muawiya ibn Abi Sufyan Muawiya àtàwọn ọ̀kan búkà àti ilé ní amadébẹ̀ ìjọ mi tamaya tó mú àbíbá ti bíntù Abi Sufyan Habiba bíntù Hubaysh oníbani ó lẹ́yìn tó bẹ́ bèèrè ó dẹ̀ níyàwó Abdulrahman ibn Awf tọ́yì. a ní mú Habiba yìí ustuhidat àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ dá láàmú sábà sí ni fòdìdì ọdún méje ọdún èlò àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ dá láàmú fòdìdì Umu àbíbá ìwọ́ wá sọ́dọ̀ ànábì. Àwọ́ ọ̀dá ìjẹ̀ yìí kò jẹ́ ìgbádùn ó wá béèrè lọ́wọ́ ànábì. Ànábì wá ní ṣúwàhálà, ọmọ kíhùn, ṣùgbọ́n ọmọ wẹ̀. Ọmọ jẹ́ ọmọ wọ́n ní sọ ìgbà dẹ́bí wá sọ bẹ́ẹ̀ àmọ́ gbà tí wà bí bá ó máa lò dájọ́ yìí fàkáàdà tẹ̀kùtẹ́sílú lè kú lè sọ́là ó bá di pé Ummu Habiba gbogbo òun kọ̀ọ̀kan tó bá ti dé ní mọ̀wẹ̀ gbogbo kí ni jọmọ́ gbogbo àsìkò òun kọ̀ọ̀kan ní mọ́ kí ni ní mọ̀wẹ̀ lèyìn bá dá ọ̀rọ̀ lẹ̀ láàrin àwọn àfáà wa ní Islam ọlọ́ba kí àwọn àfáà Islam wọ́n ṣá lójú kòkòrò lórí pé bóòlù ẹ̀sìn ọlọ́wọ́ bó ti yé wa ètò wa dálẹ̀ nípa àwọn àbá ìsìláàmù wa gbé ọ̀pẹ́ tọ̀ ìwẹ̀ tí wọ́n ń wẹ̀ lójoojúmọ́ yìí sáà nẹ́bì ló pa aláṣẹ yàbá nẹ́bì kọ́ làwọn afábà bẹ̀rẹ̀ sí ìtàbọ̀ àyínà ọgbọ̀rọ̀ náà fún ní àdéhùn wọn ní ànẹ́bì kọ́ ló pa aláṣẹ o Umu Habiba ní mọ́mọ́ lòdájọ́ ìdájọ́ ní fúnra fúnra rẹ̀ àmọ́ rìwáyà mi wà tó yẹ ká nẹ́bì ló pa láṣẹ àwọn míì tún rìwáyà ni ò lálàáfíà àwọn míì ló lálàáfíà nù àwọn àǹfà àmọ́ ń bẹ̀rù ni ìdájọ́ ti lé fún bẹ̀rù tẹ̀yàpá sọ pé obìnrin tí bá ń táwọ̀ ọ̀dá ìjẹ bá ń dà láàmú kí máa lọ rí kílèmì ara ẹ̀ tí mo lọ rí tábà gbogbo àsìkò ọ̀rọ̀ aṣojú ìlọlé ìgbẹ́ tóra àgbà pé ẹ̀jẹ̀ ni ó ṣe kíni yóò ti wá yóò ti ṣe ìyá rẹ̀ sopó lọ rí fọ̀ àkọ́kọ́ nù. ẹgbẹ́ ẹ̀kejì ó gbọ́dọ̀ máa gbìyànjú àti máa fi nǹkan bójú ara rẹ̀ bóyá páàdì ni yóò máa lò níwú bóyá àwọn ẹ̀já wa lẹ́yìn jọ́ǹtọ́ máa mú aṣọ tí wọ́n fi sínú kíni wọn tí wọ́n sì wọ́ níwú ó ṣá gbọ́dọ̀ máa fi nǹkan bójú ara nì ife àyíká tí ẹ mọ̀ ẹ̀jẹ̀ ń kírun lọ́wọ́ ẹ̀jẹ̀ padà wá ń wá ẹ̀jẹ̀ ni ó lè lọ níbi tí yóò mọ ṣọ́ọ̀ṣì kò ní jẹ́ pẹ́jẹ́ ni ó wà mọ jábọ́ yóò àmọ́ dọ̀tí mọ́sálásí àmọ́ arẹ́jẹ́ ni mọ́sálásí yóò àmọ́ bí kò lè ra mo rò pé yí báyìí jàmọ́ tọ́yì ó di mélòó báwọn ó di méjì ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ta lẹ́yìn tó máa ń sáńbà ó ní pé gbogbo àsìkò oorun ló gbọ́dọ̀ mọ́ ṣàlùwàlá ó gbọ́dọ̀ ní àlùwàlá tí mo ṣe ń zúrì èèyàṣó èèfìtọ̀ àtọ́lẹ́jẹ̀ ti ń bẹ lára rẹ̀ náà ó tó ó gbọ́dọ̀ mọ́ ṣàlùwàlá ní gbogbo àsìkò oorun ẹlẹ́ẹ̀kẹ́rin wá ní pé ó wá dáa púpọ̀ púpọ̀ nìyó ó ṣe kíni ó dáa púpọ̀ pé ní gbogbo àsìkò oorun kọ̀ọ̀kan kó máa gbẹ̀yìn ní ìlànà tá a fi máa ń wẹ jánábà àmọ́ láníyàn pé ó ń wẹ ìwẹ̀ ìwẹ̀ ṣìhábọ̀ àbí ká ní ìwẹ̀ kó fẹ́ kírun nítorí kó jẹ́ ni tí í ṣe ìṣẹ̀hàbọ̀ eléyìí ó dáa púpọ̀ ni ó ṣe kí ni ó dáa púpọ̀ ni ó dáa púpọ̀ tóbi ní bá lè máa ṣe bẹ́ẹ̀ àmọ́ kì í sọ̀rọ̀ yàn lé lórí ibi táwọn àbá àtúwá mú wọn bẹ̀rẹ̀ nípa wá rí ìwáyà kan tánàbùwà Muhammad sallallahu alaihi wasallam padà ń sọ fún ṣímnà ṣímnà táwí náà bíntu jáàsì lónà ṣímnà tún bíntu jáàsì ó rà àwọn àbá padà máa ń sọ kìnnì kan pé àdíìdì jẹ́rítà ń ké yìí gbogbo àwọn ọmọ bànátù jáàsì gbogbo wọn ní àrùn àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ ń dà láàmú ó ti bẹ́ẹ̀ dàbí àrùn ìdílé mọ̀ àbí ìlú mi lájú òkè ó fẹ́ dàbí ẹ̀rẹ́ dítì bí àwọn jogún ẹ̀ àbí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a mọ̀ nínú pé wọ́n gba ìsìláàmù lọ́dọ̀ ànábì gbogbo wọn pátá náà mọ̀ ṣe ṣàhádọ̀ àti umu habiba ni ó àti ṣẹ́mínà ni ó tó ń jẹ́ ìyàwó tọ́lá ìyún lànàbí wa sọ fún pé á ah, tọ́ bá sì lè mọ́ ṣe báyìí pẹ̀tàdì àsìkò ní zúrì bá ti jẹ́ tó dìlé ìrún zúrì yẹn mọ́tòtì sáré kí tó bá wá dìlé rẹ̀ tó ti ń kù díẹ̀ kí á sì rí fẹ́ tó wá lọ rèé wẹ̀ tọ́ bá wá wẹ̀ ọ̀ wá kí zúhùrù bó bá wá kí ìrún zúhùrì yẹn á sì rí ó ti wá wọlé kọ́ lọ kí tán tàbí ọ̀ ń kí tán báyìí asìlì ọkàn wọlé wá ṣe kọ́ ọmọ kan wá kí irun asìl tó túbọ̀ sí pé yóò máa ṣe jámọ́tò láàrin zuhur àti asìl pẹ̀lú ìwẹ̀ ìwẹ̀ yọ̀kan so yóò máa fi ìwẹ̀ yọ̀kan yóò máa fi kírun méjì ẹ̀sìn bàbá ló pẹ́ fún alóyún ara tó bá tó wá dásìkò mọ́gírìbì náà yóò sì lé mọ́gírìbì náà díẹ̀ yóò wá wẹ̀ ìwẹ̀ nìyí náà ni yóò fi kí mẹ́gírìbì ó kí tán ìṣáyò tí máa wọlé yóò tún wá máa kí yóò jẹ́ sí pé ó fi ìwẹ̀ ẹyọ kan kí ìrun mẹ́gírìbì àti ìṣà tó bá tó di àsìkò orun àṣùbá yóò tún wá máa wẹ̀ eléyìí ó dáa ní o ó ṣe kí làpéjọ mọ́ ó dáa jù ní ṣùgbọ́n ìwò gẹ́gẹ́ ló jọ́ra ẹ̀yàn èyí tó jọ́ra ẹ̀yàn ni pé aliwudu inda kulli salat àlùwùdú èyí tó jọ́ rẹ̀ ni pé ó ṣàgbọ́dọ̀ máa ṣàlù àlá lásìkò òru kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ máa ṣe àlùwàlá nígbà lásìkò òru kọ̀ọ̀kan yìí wájìbù ní yóò èyí tó bèèrè bá ti ń ṣe istihar lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún mi so àmọ́ gbogbo ẹ̀rọ ká sọ lẹ́ẹ̀kan pé àwọn bàánà tó jáàṣì lórí bẹ̀ àní Fatima tó bí Umu Habiba bí tó jáàṣì Hemina bí tó jáàṣì Fatima bí tó jáàṣì gbogbo wọn pátá òun náà ló jẹ́ ni òun lè dájọ́ ìwọ orí wọn tọ́yì máàdìrọ́ máàdìrọ́ bàánà a kílẹ̀ أم حبيبة بنت جحش زينب بنت جحش زينب بنت جحش أم المؤمنين يقول جفا النبوة محمد صلى الله عليه وسلم يا زينب بنت بنت جحش قدوة حملة بنت بنت جحش آه زينب بنت جحش يقول له يا نبوة محمد صلى الله عليه وسلم أم المؤمنين Ummu Habibata bintu Jahash ìyàwó dání aiwa Abdulrahman ibn ibn Auf Himnatu bintu Jahash ìyàwó dání Talhatu ibn Ubaydillah radiyallahu ta'ala anhum wa an sahabati ajma'in so àwọn lẹ́yìn náà ń pè ní banatu banatu Jahash gbogbo àwọn banatu Jahash yìí náà wọ́n ṣe ìṣòhádọ̀ ìdí nìyẹn obìnrin obìnrin ó máa ṣe ìṣòhádọ̀ àmá ìsàn ni gbogbo táwa ń wí yìí ìjọ tóbìnrin bá ti bára rẹ̀ nírú àwọn ipò tá à ń sọ yìí in tí ó ṣe fúnra rẹ̀ náà ni pé kó rọra rẹ̀ lọ́wọ́ ayé ẹ̀kọ́ ọ̀nà tí ó sì fi rọra rẹ̀ lọ́wọ́ náà ni pé kó má wòra rẹ̀ ràn kó lọ sọ́dọ̀ dókítà a nǹkan báyìí tàbí láàmú nǹkan báyìí ti ní àìsàn báyìí ń bá níjà àìsàn báyìí ò jẹ́ ń gbádùn so ńgbà tó bá lọ sọ́dọ̀ wọn ó sì sọ kí ni yóò lò sí àìsàn rẹ̀ tí ò ń ṣe é so eléyìí ni díẹ̀ nínú àwọn ìdájọ́ tó ní ṣe papọ̀ mọ́ àìlú alìṣẹ́hàdọ̀ lọ́sẹ̀ tó kọjá ẹrú ọlọ́wọ́ bá kan jazakumullahu khairan wọ́n ra tíra umdatul ahkam like thirty copies délé òun náà ni wọ́n rà fún wa kí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kó bá aṣọ náà lẹ́sùn lórí ṣùgbọ́n wa sí wípé oníkálukú wa bá lè wá nílé ṣe pé ìtàmọ́lò ní alcohol nìkan kì í sì kárí tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wá sálùkọ́lé yìí nìkan lẹ́gbàá kọ́pì kọ̀ọ̀kan àwọn èèyàn tí wọ́n wá mọ̀nùgọ́ọ́bà gọ́ọ̀bà hàgbò ẹni tí ò bá ti wá hàgbò rẹ̀ jẹ́ àwọn ọmọ tọ́lọ wà lùjẹ̀ nípa mílò ní wọn ọba ẹ̀yà fún àbúwá ọba fún àwọn ọba mẹ́rin ẹjọ́ kó àwọn òmùwà báyìí gbogbo àwọn tó bá wá sí hàlùkọ́ lé nìkan wọn náà gbàtẹ́ àbú ẹwà gbàtà ẹmọ yìí ààrẹ wà látàrọ̀ rẹ́gẹ́ gbà àmẹ́dí wà lóòtọ́ náà ẹ̀rẹ́ ni wà wà ní ní ẹ̀dìdì àbá ìdọ̀dùkú láyé ẹ̀yà wà bọ̀ wá fún mi bárakọ̀lá fi tọba ti wá ń bọ̀ tọba ti ń bọ̀ wá sí halkọ́ ọmọ mú kíra rẹ̀ rẹ̀ àwọn obìnrin àwọn ọmọ kan àwọn tálọ́ wà lọ́dọ̀ obìnrin fàdọ̀ tálọ́ ojú gbàjẹ́ bárakọ̀lá fi àbúrà ìbá ti à kó ń bi kí ní ojú àjọ àṣùrẹ́ abáṣẹ̀rí ìfọ́pọ̀ tẹ bá ti mú aṣọ àlùkò kò ní kálukú máa mú tiẹ̀ láti gbogbo ẹ̀wọ̀n ti lẹ́tàn àwọn tó wà níbi jẹnẹrétọ̀ mílò ni wọn méjì ni wọn mẹ́rin afa òtá ní àti àràfà mọ̀ ìdí pàmẹ́rin ìdùn àwọn pàmẹ́rin àwọn mẹ́rin ṣáà ṣọ́ọ̀tì ẹ ti gba gbogbo tíra tán àwọn obìnrin à ok mélòó làwọn obìnrin àwọn tó wà lè rò àwọn ó mú kan báyìí tán wọn wá lójúmọ́ ẹ ẹjọ fún wọn ẹ̀yìn àwọn mẹ́ta àwọn ẹlọ fún wọn ó kú mú wọn nìyẹn. gbogbo àwọn tí wọ́n torí òjò tán fi wá ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run ò fẹ́yẹ́ kí tíra kó bàdé mọ́lọ̀ tó wa kí wá ní ẹ̀mí kò ní tú gbogbo tó kù òjò amẹ́ríkà pìs náà aláfúrúgbọ ẹ̀jẹ̀ tí wàá gbà yẹn bá ti ń bọ̀ wá sálùkọ ẹ mọ mútìrà yìí dání àwọn kọfí ìtàdí ní tẹ́lẹ̀ sọ àwọn tí wọn wálé ní òun ni wọn mọ àwọn wọn sì gbọ́dọ̀ mú lọ torí wàá kú mọ́ṣáláṣí ni wọn gbọ́dọ̀ mú yòó lọ eléyìí lára tó rà fáwọn èèyàn kọlọba àwọn online àwọn tó wà lórí kiri láwọn ọgbẹ gbà àwọn ọba ti sẹgbẹ ẹsìn kò sí àwọn àlọ kárí wọn ti tán so ẹ lọ ra fún ara yín <laughs> náà náà tọ́yì amiswar jàre tó níbi gbogbo ọ̀ níbi nígbà tí bá wà olóbìnrin tí wọ́n ṣe ti hàn tọ́yì alẹ́gbẹ̀sára rárá Okay, sir. Ayọ̀ obìnrin tí àwọ̀ ọ̀dá ìjẹ̀ yìí ń dà láàmú yìí wọn la ní ó lè kírun àwọn ni ṣé ìrun ìdì náà tó tún lè tí ìhun náà bẹ́ẹ̀ àti ìrun ìdì lókun ìgbà tó bá tẹ̀ sí lè kírun ọ̀nà yẹn ìrun ìdì mi bá bí àwùlà àmẹ́kọ̀ọ́ tí ó kàn máa fi lò pẹ̀lú ìrun tí ó bá lọ kí ni pé ó gbọ́dọ̀ máa mú eh, nǹkan kan tí ó fi máa bo ojú ara ẹ̀ ṣọ́ra tí ẹ̀jẹ̀ yẹn bá tiẹ̀ jáde ẹ̀jẹ̀ yẹn ò ní ṣe kírun kò ní máa kán sílẹ̀ kò ní máa jálẹ̀ táwọn máa mọ̀ pé ẹ̀jẹ̀ ń jábọ́ lára yín ẹ̀jẹ̀ yí láṣọ yóò ti bu ara yóò ti lo páàdì yóò ti lo ojú ìbàbí bu ara Allahu ẹnìkan ní báwo làwọn ti fẹ́ rí kọ́pì táwọn àwọn ará online ẹ á lè download it. yes soft copy wà lórí lórí social media i mean lórí internet àkànrà kákàtẹ umdatu al-ahkam umdatu al-ahkam bàbá ti tẹ́sí bẹ́ẹ̀ kódà lè kọ́ ní english yóò gbé kọ́pì ẹ̀ wá mọ́ wa wọ́n ti translate ẹ̀ english ẹ̀ wá gbogbo ẹ̀mí wa mo ṣe ń wo gan mo ń gbọ́ pé wọ́n ní kan náà àwọn afáwa lè báyìí náà ti tu sí yorùbá but mi ì tí ì rí mo ti gbọ́ rí pé wọ́n ti tu sí yorùbá ẹnìkan sọ pé can she also pray tahajjud wọ́n ní ṣé obìnrin tí àwọ̀ ọ̀dá ìdẹ̀ yìí ń dà láàmú ṣótú lè kírun lóru bẹ́ẹ̀ ni tó bá ti lè kírun ọ̀ràn yẹ̀sẹ̀ àwọn náfìlà min ba'di awla ṣùgbọ́n gbogbo òun tí a bá kí kódà kò ní irun gbogbo tí a bá máa ṣẹ́gẹ́ bí obìnrin mùsùlùmí ó gbọ́dọ̀ máa fi ẹnìkan ní àwọn mú kọ́pì tàwọn dáńtà bá ń bọ̀ wá sí àndé lẹ́kṣọ̀ kan nínú ẹ̀yìn ìṣàdéhùn ìṣàdéhùn olùjẹ́ ìrìn bá rẹ̀ kọlọ ìkù táì ẹnìkan ní obìnrin tí nǹkan oṣù ẹ̀ ti dá àmọ́ kò tí wẹ̀ tí òun àti ọkọ rẹ̀ lè ní àjọṣepọ̀ tó ìmúntàl ṣáàlù jẹ̀bẹ̀ ìbéèrè kan ni pé obìnrin tí ó ti parí nǹkan oṣù sáìnì méjì ìkànnù méjì lóbìnrin máa ń sábà rí láti mọ̀ fóun ti parí nǹkan oṣù ìkan ní à ń pè kan ní àlùjáfà àlùjáfà kù ni pé kójú ibi tí ẹ̀jẹ̀ nǹkan oṣù ti ń wá kókàn dry tó bá dry ó máa ń fa ká sọ pé obìnrin ní ti mọ́ ìkànnù ìkejì wọ́n pè kíní kan ní alqassatul bayda almaada ìtàpé náà al-khassatul bayda ó ní nǹkan funfun kan tí ó jáde lára obìnrin funfun ni yóò jáde lára obìnrin òun náà máa wá gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ yẹn ṣe wà ní òun nìkan fún yìí ṣe máa wá so nǹkan ìyẹn tó bá ti wà lápẹ́ náà al-khassatul bayda obìnrin ti ṣe wọ́n tó bìnrin bá ti bẹ̀rẹ̀ oṣù kọ́kọ́ mọ́ súnmọ́ mọ́ fẹ́ kọ́kọ́ ń gbàrọ̀ láti ọjọ́ ìlú àwẹ́ ó ti mọ́ gbò àwáwẹ̀ ní ti gbò so ibi déjì tó ní pé ìyàwó òun ti mọ́ yẹn ké mọ́sáré bẹ̀rẹ̀ jẹ́ bẹ̀rẹ̀ náà nǹkan mọ́ ti bẹ̀rẹ̀ ní tó lékè náà àwọn àlùfáà àwọn àlùfáà Islam wọ́n dúró lórí pé obìnrin ní gbọdọ̀ kọ́kọ́ wẹ ìwẹ̀ òun ti mọ́ bí nǹkan oṣù náà ìgbà náà ló tó wá di ẹ̀tọ́ fún ọkọ alhafidu bin kẹsí alayhi rahmatullah àwọn kọ́rọ̀ tó pọ̀ wà lórí ọ̀rọ̀ yìí kódà ṣekùnà muhammad nasiruddin al-albani alayhi rahmatullah ní bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn àwọn kọ́kọ́ takò dájọ́ tán fẹ́ fara mọ́ pé àtóbìnrin bá ti ṣe nǹkan oṣù tó ti parí ẹ̀ kódà bí ò bá ti wẹ̀ ọkọ rẹ̀ lè súnmọ́ kódà ń bi tí wọ́n ti kọ́kọ́ gba ọ̀rọ̀ wọn tún ṣe rọ́dù tó lágbára díẹ̀ fún alhafidu bin kẹsí alayhi rahmatullah àmọ́ ìkanú àwọn ọmọ kí wọn tá ń pè ní sheikh hussein al-awaisha habibullahu ta'ala wàrà àwọn wá ní kò sí láìsí kí ní àwọn wá ní sheikh al-albani rahimahullah pé wọ́n ti padà padà kúrò nínú stand yẹn sobi dáwọn náà padà bó sínú tí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà wà ó ní pé obìnrin mùsùlùmí kò tí ì lè di ẹni tí ọkọ lè súnmọ́ àfilẹ́yìn tó bá tó wẹ ìwẹ̀ jẹnaba kódà nínú ẹ̀kọ́ táwọn àlùfáà mi ìmọ̀ ṣàlàyé ni pé ó dáa púpọ̀ ìyẹn ló sì dáa jù kóbìnrin mùsùlùmí ó tó bá parí jẹnaba tó parí haidọ̀ kó lọ bí ọjọ́ kan díẹ̀ sí náà kọ́kọ́ rí ó tó lè máa súnmọ́ pé because táìmù yẹn gbogbo ẹ̀jẹ̀ yẹn bí agbó àwọn nǹkan míì tó bá jẹ̀ sí sápamọ́ èyí nítorí pé nínú Islam tóbìnrin bá parí ìkóṣù lára ẹ̀kọ́ tí Islam ní kó lò ní pé kó tún wá nǹkan tó bá ní pẹ́ẹ̀fẹ́ kó wá bí perfume àbí nǹkan tó lóorùn kó tún fi sójú ara yẹn láwọn táìmù yẹn because kí oorun gbogbo nǹkan oṣù yẹn lè ṣe kí ni o lè lọ àmọ́ dàbí kọ́ bọ́ọ̀rọ̀ àwọn ọkùnrin tí ń bẹ́ta lé nì wọ́n lè ní sùúrù ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ṣùgbọ́n tó lè di aláàlí ó dìgbà tó bèrè bá tó wẹ ìwẹ̀ jẹnaba wallahu ta'ala a'lam ókè ẹnìkan ní mo narí ti pé khair ọlọ́run sọ ilẹ̀ sọ̀dọ̀ rẹ̀ àwọ́ ọ̀dá ìjẹ̀ yìí bá ń dà láàmú ní ṣẹ̀tìká amẹ́kọ̀ọ́ tí ó fi bá tìká fún náà lẹ̀kọ́ ta tún tẹnumọ́ látàárọ̀ ní pé gbogbo ọba always ó gbọ́dọ̀ mọ́ fi nǹkan bo ojú ààrẹ kó bá lè mọ́ fi ìdọ̀tí ẹ̀jẹ̀ yìí kó mọ́ fi ṣe ní mọ́ṣáláṣí ẹ̀kọ́ ẹ̀sán tí wọ́n gbé ni pé wọ́n lẹ́ni tó lọ sí family planning tí ẹ̀jẹ̀ wá ń jáde lára ẹ̀ pé kí ni ìdájọ́ rẹ̀ àkọ́kọ́ ni pé lára tá a mọ́ ń sọ ni ẹ̀ pẹ̀lọ́rọ̀ family planning Uh, family planning kí mùsùlùmí ó lọ kẹ́kọ̀ọ́ kó sì gbàgbọ́ yé ọ̀rọ̀ náà lórí ẹ̀ uh, bó ti ẹ̀jẹ̀ pé méjì ni àwọn àfáà ti wá pín sí nínú Islam àmọ́ àwọn tí wọ́n ń polówó rẹ̀ fún wa àwọn ò bá wa mọ̀ bẹ́ẹ̀ nínú àdó àwọn àlùfáà nínú Islam wọ́n ṣe yàtọ̀ láàrin tahdidu nasli àti tanzimu nasli mo kíní ó ti kékeré ju ẹ ṣe ó ti kíní bí tó wà nǹkan ọlọ́run ó gan lèmi náà wè tàdídù násùlì àti tanzimu násùlì èyí tá ń pè ní tàdídù násùlì ó ní wọ́n máa ń pè fún wa ní family planning ayé ẹ̀kọ́ bọ́lọ́dọ̀ àwọn àlfáà tiwa ní tí wọ́n pè fún wa ní pé tàdídù násùlì ni ìfi àlà sọ́mọ bíbí kìí ṣètò ìfi kíni o ààlà lẹ́bí sọmọ bíbí wọn ètò kọ́ lẹ́bí sí albayanu àdá tọ́yẹ̀ so ìfi ààlà sọmọ bíbí pé èyí ní bí ju mẹ́ta lọ èyí ní bí ju mẹ́rin lọ èyí ní bí ju márùn lọ hádá haram hádá haram islam fẹ́rù yìí wọ́n méjì pé mo fẹ́ bí o má jí bí kọ́lọ̀ bá sí hádá haram bọ́ ifi ètò sọ́mọ bíbí ni pé á ah, tí bá bí kan mo fẹ́ kí n máa ní space ọdún méjì sí ọdún mẹ́ta ìjẹ̀fi sinmi gẹ́gẹ́ bí obìnrin àròdà gẹ́gẹ́ bí gbà yíò ní tanzimu anásù yíò lẹ́nu àwọn àfọ́wà kò lé lórí ara àwọn tí wọ́n gbà wọlé ibi a ní tó jọ gan ti wà ní Qur'an àní tó jọ bu wọ́n níbẹ̀ ni wọ́n wá ní wàlíwálì dáàtú yorùdó ìnà àwùládàhùn náà hawlayni كاملين لمن أراد أن يتم الرضاعة واضح والوالي والوالدات فهو ياتم بما يرضعن أولادهن كما فهو من ولم حولين كاملين معذرة حولين كاملين فدي دودو ميجي لمن أراد أن يتم الرضاعة ثاني تبا ما قوم بفهم الله مكوكوري كوري wọ́n tó ká ní ẹ̀fẹ́ fóbìnrin ọmọ ọlọ́mọ bó ti di ọdún méjì ẹ̀wọ́n jẹ́ ìbá fún ọlọ́mọ bó ti di ọdún méjì tẹ̀sẹ̀ wá dẹ̀ plan pẹ̀lú bí mi automatically ó ti dọdún mélòó wọ́n ní tó Islam gan ti bètò sí ọ̀rẹ́dì ó jẹ́ káwọn tó gbà nú àwọn àlùfáà kan ṣe kínú lọ́gbà àwọn tí wọ́n gbà nú àwọn àlùfáà ní irọ́ ìpìlẹ̀ ni pé àwa a nídìí ọmọ púpọ̀ nínú Islam máa nábì lóní tazawwaju al-wadud al-walud fa inni mukafirun bikum al-umama yawm al-qiyam ó ní ẹkọ́bìnrin tẹ bá di pẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ tó nífẹ̀ẹ́ yín tẹ́tọ́ wá mọ̀ kó lè pamọ́ dáadáa torí pé tó bá dijọ́ ìgbé dàlùkì àmọ́ mo fẹ́ júwe pé mi nìjọ́ mi pọ̀ tọ́yì tó bá wá rí báyìí tó bá ti wá ń di pé àwọn space yẹ jù ọmọ òní pọ̀ ọmọ òní ṣe ni ọmọ òní pọ̀ ṣẹlẹ̀ àwọn tó kí ń polówó kíní òfin àwọn ọmọ ń tán o wọ́n ṣe kí ni ọjà mọ̀ wọ́n mọ̀ ń tán ṣe wọ́n mọ̀ pé eh, pípọ̀ àwa mùsùlùmí yìí òun náà lágbára tó kù ta ní pípọ̀ wà yìí tó ń dọ́gbọ́n bá ti di pá àbá pọ̀ mọ́ àdíjẹ́ ìjọjọ́ mọ́ àbọ́bà ti pọ̀ ẹ̀wọ̀n pé ń dọ́gbọ́n bá jẹ̀ sí pé ó yá ẹja mọ́ kóra bọ́ta àpọ̀ ọjọ́ ilé pípọ̀ wa lọ́wọ́ báyìí gọ́lọ̀ kó ṣàánú wa akùnpọ̀pọ̀ ya náà ni kò sẹ́kọ̀ọ́ ìrìnà àtàjọpọ̀ náà ìrìn àwọn ìmú ìtúdó ní wa àwọn tó ń bẹ̀ẹ̀sì ọ̀hún jẹ́ ọlọ́mọdá ṣàánú wa tọ́yì àwọn tó wá ṣàgbánú àwọn àlùfáà àtàwọn tí wọ́n gbà àwọn tí wọ́n gbà padà wá ní àbíkílà lórí bá dé bí obìnrin wà ní stéètì pé ah dókítà tó jẹ́ mùsùlùmí tó jẹ́ kí ni mùsùlùmí tó dẹ̀ lámọ̀ náà ó wá sọ fún wa pé ah ìwọ obìnrin ẹ̀sìn mi ọdún méjì díẹ̀ pẹ̀lú tẹ́tí bí yìí pé tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ kó mọ́ bí lọ ní ah yéè owó skúmọ̀ tí wọ́n àá ah, ah, ọlọ́run bá ní mọ́ bá gbọ́ mùsùlùmí ò àwọn tó wá gbà náà náà àfa wọ́n ní kò gbọ́dọ̀ já níyàn kówó skú owó ilé ti wọ́n ní òun yàn máa lọ sí family planning o kò gbọ́dọ̀ dáníyàn o ọlọ́mọṣà fún alágbọ̀ọ́yé àwọn tó wà gbá yìí àtàwọn tó níyàn lè ṣe tí là lórí bá dé yìí wọ́n wá ní gbogbo ń tábà lò kò gbọ́dọ̀ jẹ́ tí ó tún wà níwá lára gbogbo ń tábà lò kò gbọ́dọ̀ jẹ́ tí yóò níwá lára èyí ò ní ó fi wá jẹ́ pé nínú táwọn àfáà máa ń fẹ́ ká mọ̀ mọ̀ lò ó ní tábà mọ́ lò tí ó mọ̀ fapóbìnrin mọ́ bleed ní táà pé family planning tó mú arúgbọ́jọ́ inú o tí ó mọ̀ fapóbìnrin mọ́ sí kí ni ó mọ̀ bleed ká lo nǹkan ní adágbéjúlọ ìtàwọn sàábé mọ́ ló ń gbà náà aláàzù abá ti ń ṣe lọ́wọ́ ká sì mọ́ síta ká mọ́ dà sínú inú ilé mo jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam sọ pé wa alaikum salam alábì ti sọ́njọ́ náà pé bẹ́ẹ̀ bá dà èyí tí ó bá doyún kí n kí ní tó ọ̀dá wọ bẹ̀kẹ́ tó lẹ̀ dáta náà yóò ṣe kí n jẹmọ́ yóò doyún ẹ̀jẹ̀ tó bá wá jáde lára obìnrin tó ṣe family planning yìí káti ẹ̀wà ló ti wá lọ lò ó ẹ̀jẹ̀ yìí wá ń jáde irú ẹ̀jẹ̀ lè dámú fasad làwọn afáàrùn pé ẹ̀jẹ̀ tó kàn ń wá ni so kò ní ìdájọ́ nǹkan oṣù pọ̀tò náà irú mọ̀nà tá fóbìnrin ti ń ṣe ìṣẹ̀hádọ̀ á sì kíni àáfóun náà pé ìdájọ́ oní ìṣẹ̀hádọ̀ lọ́wọ́ kó máa lo nǹkan ní gbogbo gbogbo ìgbà والله تعالى أعلم Uh, okay, okay, please, can husband have an intimacy with his wife after she has finished men's period? Àti ṣàlàyé yẹn àbí? Tí ó bẹ̀rẹ̀ ọkọ̀ ilé súnmọ́ àti ṣàlàyé alhamdulillah. So, the ẹnìkan ní ẹ̀dí obìnrin ti stop, ó dẹ̀ ti wẹ̀, òun àtọkọ dẹ̀ ti súnmọ́ra wọn. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ẹ̀jẹ̀ bá tún wá padà kí ni ìdájọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni so ẹ̀jẹ̀ nǹkan oṣù tó bá tún ti wá padà ó tún wá náà ni làwọn bá àlábísọ ní bẹ̀rẹ̀ rọ wa pé ǹjẹ́ jẹ́ nǹkan oṣù nígbà tó pọ̀ jù àbígbà tó kéré jù tó lékè àwọn àbá àfàmọ́ra wọn lẹ́nu bọ́ tó lékè ni pé kò sí tó kéré jù so tóbi ní bá ti rẹ́jẹ̀ tó dẹ̀sí ẹ̀jẹ̀ tó ń tún rí tó ti mọ àwọn àpẹẹrẹ tá a kà pé ẹ̀jẹ̀ nǹkan oṣù rèé ọkọ̀ ọ̀tún ni súnmọ́ mọ́ èèyàn tó ti dèwọ̀ àwẹ̀ ti dèwọ̀ ó bá tún di ìjọ́sìn ìjà àbíjọ́ kẹta ó bá tún kóun ti mọ́ ó tún ti mọ́ náà nìyẹn so tó bá ti ń rẹ́jẹ̀ yóò máa bọ́ sí ìdájọ́ oní haidọ̀ tó bá ti ń rí mímọ́ tó ti ń rí túhù bóun ti mọ́ra yóò máa bọ́ sí ìdájọ́ ẹni tí ẹni tó mọ́ náà ni Allahu a'lam tọ́yì ṣé àìmú èdè ilé sí láti ṣe gini to let's do èdè gílẹ̀ wọ́n pè ẹ̀nà French àwọn ọmọ French yà yóò aláàgbéṣà nù akúfún àní àgbọ̀ ìrọ̀rọ̀ rẹ̀ آمن الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. إيه رجال أيتوا سيما؟ ها؟ أنا غفران يا أبوي إن شاء الله تعالى ها؟ كلا دانا دانا ديبا. أوكي أما يقال لك دي. آه أبو بوي تاني. أبوي مش واسمه أبوي مش كده òjò ní ìjọ kárẹ́ nìyẹn ayé ọ̀tọ̀ bẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọ ọ̀rọ̀ àwọn òbí bọ́ọ̀dù yóò jẹ́ nípa lọ gbogbo bájú sọ̀tún ní ṣíṣe òní ká lọ ẹni ká lọ ní ọ̀rọ̀ ayé mi àwọn àwọn àwọn tó bá kọ́kọ́ dé nílẹ̀ street nínú àwọn àwọn kọ́pì ṣùgbọ́n àwọn tí wọ́n bá kù àwọn musa tó wà ní tẹ́lẹ̀ kọ́ máa ọlọ́kùnfà ní àgbọ̀n ẹni tí ẹ̀jẹ̀ dá burú tó ní family planning kọ́. ṣẹ́jẹ̀ dádúró báwo kí ló mí pẹ̀lú ẹ̀. a understand the question ẹnìkan wọ́n ní ẹni tí ẹ̀jẹ̀ dá dúró torí family planning bóyá tó mìíràn ni pé ẹni jẹ́jì ò wá mọ́lá rẹ̀ torí family planning ṣùgbọ́n ẹgbẹ́ tó mìíràn náà nìyẹn ẹ kò dídájọ́ nǹkan oṣù náà nìyẹn ṣùgbọ́n nǹkan yẹn kò wá òkè ẹ̀jẹ̀ gbọ́dọ̀ mọ́ wá lára obìnrin lóṣooṣù oní normal thing tó tó bá ti lọ́ọ́ ti family planning tí ó ṣe nǹkan oṣù mọ́ àdánwò ni o ó dẹ̀ dìbò fún àlàáfíà ọjọ́ iwájú obìnrin bẹ́ẹ̀. ọlọ́wọ́ sàtàmà ní ọjọ́ obìnrin sí ọjọ́ ìlú pé ọ̀tún blé tó kí ẹ̀jẹ̀ dẹ̀ ti ń wá lára rẹ̀ ẹ̀jẹ̀ dẹ̀ ń wá lójoojúmọ́ ní tá à ń sọ yìí náà ni ó ń ṣẹlẹ̀ nìyẹn sòtẹ́jẹ̀ bá ti ń wá ìdájọ́ kí ni yóò gbéra rẹ̀ sí ìṣàhàn kó lọ́dọ̀ àwọn dókítọ̀ kó lọ wá àlàáfíà ńbẹ ẹ̀ ọ̀dọ̀ àwọn àfa ìdájọ́ ẹ̀sìn ní kíni ni ó wà ìdájọ́ tí ó lò òun náà ni àwọn nǹkan tí a ti ṣe wọ́n ní kí lórúkọ tíra ilẹ̀ kan ṣorúkọ rẹ̀ ní umdatul ahkam tíra tá ń lò ní umdatul ahkam ok umdatul ahkam ẹ̀kọ́ méjì máa wọ́n láti jẹ́ sórí lọ́gùn wọ́n rí so káwọn yẹn lọ download ẹ̀ láti máa fi fólù àwọn àlàyé tí a bá ń ṣe so insha ta'ala ó dàbí pé ó ṣe é ṣe kó má ju alcohol méjì abẹ́yẹ ọ̀kan lọ lọ́dà lè ṣe lórí ọ̀dà ṣàkàtà títí tí rọ̀mọ̀dọ́nù èyí dé ṣòtòrí pé tó bá ti di tí rọ̀mọ̀dọ́nù bá ti ń kù ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ kan ìṣèwádìí ni pé a máa ń ṣe fẹ́tò sí à gbogbo ẹ̀kọ́ tá a bá ń kọ́ a máa ń dájú a wá bẹ̀rẹ̀ àlàyé gba ìdájọ́ àgbẹ̀ tó ń bọ̀ láti lè pèpè ara wa kalẹ̀ gbogbo àwọn tó àwa máa mú àwọn ìdájọ́ rẹ̀ wá yóò la mọ́ sábà sí i ṣùgbọ́n bá ti ku ó ṣeé ṣe pé next week láfẹ́ rí sí ọ̀ kí ìtúntẹ̀lé mu àmọ́ aṣáà ń sọ fúnra wa kalẹ̀ pé àti halqa tafsir àti umdatul ahkam tábàdí wá gba dúró báwọn tábà bẹ́ẹ̀ bí orí Ramadan ó di after Ramadan kátó lè bẹ̀rẹ̀ padà torí ní Ramadan àwa kiri bíi sàmúnṣe amọ̀ ní tafsir. Ramadan wa lọ́dún ni ètò wa fún wa fẹ́ dúdú tafsiri nìkan lọ àmọ́ bò ní ti lọ insha Allah ta'ala á padà mọ àmọ́ gbọ́ àmọ́ gbogbo àwa tí a máa ń ṣègbìyànjú epo lọ́dọọdún nínú Ramadan àdébíjẹ náà ìtọ́wá tó ti di ó ti di àgbà ńlá báyìí tó àdúgbò epo ti pọ̀ at least bọ́jẹ́tì tá à ń bùkù fún epo Ramadan nìkan tí wàá bẹ̀ tó sixty to seventy thousand fún dísù tí fọ́nà tó kú bí akábù one hundred thousand ni tó bá dẹ̀ wá tẹ̀ kú mọ́tò àti náà ní ìmọ̀ ní tó ṣe pé tíṣu àṣìkò tó ti ń wọ́n lójú wọn. Eh, àwa tá a jẹ́ pé máa ń lo iná ẹnu rọ̀bọ̀dán ó máa ń pọ̀ àwa la iṣu ní iná bíi fọ́nà tó sànù wa òkú bá dúkú wa gba wa táwọn ọmọ méjì ẹ̀rí táwọn ọmọ ti ń káyé ìmọ̀ bíṣọ̀kan ètò ìtọ́ àmọ̀ bíṣọ̀kan gbogbo ẹ̀ náà bá bíṣọ̀kan كلام الله سبحانه وتعالى ومساعد أبو بنان الله وصلي اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته